sì ní mọ́sílọ́pọ̀ òkú fún wa o gbogbo gbàdúrà tí Allah máa fi ẹrú sekúngẹ́ rẹ̀ lónìí Jímọ̀ mọ́sà ọ̀bàlẹ̀kíọ́lá abẹ́nú àánú rẹ̀ ọlọ́mọ́sà fàwọn náà sekúngẹ́ rẹ̀ gbogbo tí ó wà lórí táítàlì kí á mọ́ ọlọ́mọṣà ṣe fún wa àwọn tí wọ́n solúgbọ̀wọ́ ètò mọ́ṣà gbà níjọsìn láì pé méjì lọ́lọ́ Muhammad Abu Abdullah Muhammad bin Ismail al-Bukhari adabul mufrad ibẹ̀ ni àmọ́ ti ń lórí àkọọ́lẹ̀ iṣẹ́ ribiribi tí bàbá ogún àjẹjẹta tí bàbá fi kalẹ̀ fún àlèhùnmá yìí látọ̀dọ̀ olólùfẹ́ wa jùlọ ni aṣáájú àgbà àdẹ́bùwà Muhammad hmm. sallallahu alaihi wasallam tá a ti dé báàbù ẹlẹ́kọkàndínlógún báàbù birrul walidayn ba'da mawti'ina abẹ̀rẹ̀ níjẹjọ́ àmọ́ lọ́wọ́ bá láàrùn kádàrá kí a lè bá àdéhìsì yẹn délẹ̀ àdéhìsì eléyìí ló jẹ́ àdéhìsì ẹlẹ́karùnlélọ́gbọ̀n níbi tí bàbá sọ wípé hadassana abu nuaim nínú àwọn kan náà àáfàá tí ó kọ́ tí bàbá wa muhammad bin ismail tí wọ́n gba ìmọ̀ lọ́wọ́ wọn náà ń pè ní abu nuaim oníkọ́lá hadassana abdulrahman bin gasir kọ́lá akhbarani usaid bin aliyi bin ubaydi aba usaid Hussein ní òun gbọ́ tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ jọ kan kí lọ́rọ̀ tó sọ fún wọn ó ní kunna inda nabiyyi sallallahu ó là ń bẹ lọ́dọ̀ ànẹ́bùwà Muhammad ìkí àtọ̀lọ́ máa bá bẹ́ẹ̀ sọ wípé abẹ ti ṣàlàyé fún tara tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní arákùnrin yìí jẹ́ kan nínú ìdílé òun ni ẹni tó sọ̀rọ̀ yìí òun lẹni tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábọ̀ atololo ìkí hmm. àtọ̀lọ́lọ́ kó máa bá gẹ́gẹ́ bá a gbogbo ohun tí a bùkátà tá a pa fẹ́ ṣe nínú ẹ̀sìn àbí béèrè táfẹ́ béèrè bóyá bàtà ànábì òbá sí mọ́ ọgọ́rọ́ rẹ̀ ti bá bí ànábọ̀ Muhammad látara ojú wọn àti ara bọ́lọ̀ ọba láti fà wọ́n abẹnú àánú rẹ ọlọ́run ìkẹ́ rẹ mọ́sàbà budaru lórí àwọn sọ̀hábà àtàtò tẹ̀lé wọn torí pé ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tó lágbára pọ̀ ni ń bá lọ hadith kan tí sàbẹ̀ kan náà bí àmẹ́bọ̀ Muhammad ó ní kúlí fi islam kọ́wọ́lẹ̀ la as'alu ahadan ba'dak wa fi riwayat la as'alu ahadan ghayrak fún mi ní o ṣàlàyé kan fún mi sọ̀rọ̀ kan sọ́kì fún mi nínú islam tí ìbí ẹlòmíì lẹ́yìn rẹ̀ ìṣẹ́sẹ́ àwọn sọ̀hábà ni èyí náà ló farakùnrin yẹn tó sọ pé èrè ń ṣe ọlọ́run ǹjẹ́ ó sì sẹ́kù nínú dáadáa tí mo lè ṣe sáwọn òbí mi tún bá sí mọ́ àṣàlàyé fún wa nínú tá à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ó ń tọ́ka lórí dáadáa téèyàn lè ṣe fóbi rẹ̀ méjèèjì nígbà tó ń bẹ tí wò bá wá sí mọ́ sóti tán ni ṣé ká dáná ká roka fáwọn aráalé jẹ sóun nìkan ni rárá kí la lè máa ṣe ìyẹn túbọ̀ wí pé níjọ́ tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tó ti rán ànábọ̀ Muhammad níṣẹ́ hmm. ìjọ náà lọ́lọ́run ti parí iṣẹ́ yẹn fún ìyẹn làwọn olùbọ́mọ sọ fún wa yìí pé alayna bil ittiba' wal khayru fil ittiba' wash sharru kulluhu fil ittiba' gbogbo tí bá ń jóore pátápátá ní ìtẹ̀lé lánàá ànábọ̀ Muhammad gbogbo tí ó máa jáburú téyò ní gbẹ̀sán lórí ẹ̀ níbi àdádálẹ̀ nípa nẹ́bí òsọ tí òṣèlú tó ọ̀sán abáwòsọ tún òṣèlú. a rí pé níjọ́ tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala tí ó sọ ayé àtọwà ní sọ́ọ̀tù náírà ìyẹn kura six fún adábọ̀wá Muhammad kura five ìyẹn ní sọ́ọ̀tù náírà ìyẹn ní yawm al-arafa njọ́ tí ó sọ fún ẹ pé al-yawma akmaltu lakum dinakum ayé ìyàwó ni mọ̀mọ́ rìn fáàsì torí pé ó ń bẹ̀ tẹ̀lé ayé tí tẹ̀sírẹ̀ tí ayé àti nàbí wà bá dàlú wà fáàsì lẹ́yìn tí ó máa tọ́ka pípé iṣẹ́ òfin tọ́lọ́ fún ànábì àyíká gbàtí gbà ó ní akmaltu lakum dinakum ẹ̀sìn mo ti parí rẹ̀ títúmọ̀ yìí pé píparí rẹ̀ lórí àwọn wo lórí àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé ìyẹn ni pé gbogbo téyàn ó fẹ́ ṣe pé tọ̀ tí ì bá tiẹ̀ sí mọ́ tí òbí ò bá sí mọ́ kí ló yẹ ká ṣe ẹjẹ́ bóyá ká lọ bí àwọn olùmọ̀ pèkèlè wọ́n tún wá bí ànábì Muhammad èké àtọ̀lọ́lọ́ kò máa bá nínú tá ànábì sọ yìí pé kọ́ọ̀là náà ó ní bẹ́ẹ̀ ni dáadáa wà téèyàn lè ṣe fóbi rẹ̀ tí àǹfààní yóò sì máa bá òsì kan ní òṣè agba gbàgbé o ẹni tí ń béèrè béèrè yìí ọmọ ni ìyẹn túmọ̀ yìí pé ọmọ ń bẹ nínú sẹ́tì bàbá rẹ̀ ọmọ ó jẹ́ iṣẹ́ àwọn òbí rẹ̀ méjèèjì ìyá ni o bàbá ni o ọmọ iṣẹ́ àwọn òbí rẹ̀ ni àwọn ọlọ́run lòun sábàbí tó fi rí bó ṣe lóun rí pàtàkì jùlọ tọ́mọ yìí bá mùsùlùmí tábà lọ sí sọ́tì wa alaysa lil insan illa ma sa'a ǹjẹ́ sí yóò máa bẹ fọ́mọ nìyẹn àyàfi tó bá ṣe níṣẹ́ wàlúwàládù mi sáàyè àbí ì ọmọ sì wà nínú sí àwọn òbí rẹ̀ méjèèjì wà á na sáàyà wù sàùfà yóò rọ̀ torí gbogbo iṣẹ́ tó bá ṣe yóò padà rí wà á وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى ọba láàánú màá wá san lẹ́sàn ẹ̀san tó pé ara ẹ̀san tó pé òun náà ni kọ́lọ́hún fún yàn lọ́mọ mùmìnì ọmọ mùmìnì mùmìnì àbí lóbìnrin kó wá máa ṣe dáadáa lẹ́yìn èèyàn ìyẹn ló fọ lànàbì ti kọ̀nfàmù fún mi pé ni tó sọ ànàbì tí wọ́n sọ fún pé kìsọ́ọ̀lù àrùbẹ̀rùn ẹ̀ má jẹ́ àgbàgbé musalaye sanadu àbẹ́sì fún wa fọwọ́ta ní tíra táwa rò wípé àdéhìsì yìí aládìsì kan ni tó jẹ́ wípé ó ní àìsàn lára ìyẹn ni wípé kò rinlẹ̀ pẹ̀lú sánàdì àmọ́ gbogbo tí àdéhìsì yẹn kó sínú pátápátá ni tó rinlẹ̀ tánàbì ti wọ́nà ká àbí kejì láti pàlẹ́ fún sàhábà tẹ́rì sì wà lórí ẹ̀ nínú al tuntun náà pé making of narration àdéhìsì yẹn òun ló wíìkì kì í ṣe content of the hadith mo rò bó ti yé wa. ụlọ akụkọ rẹ du aa ụlọ ụma ụlọ mmeri taa na ka afọ ha banye du aa ụlọ ụma ime asadu afọ amejeji lafu afala ifu anejejo ikpe ẹni tí ó sadu da ẹyẹ na musulmi hmm. awu mu'minan awu musulmi wa ya bu da na inu sọọlẹ ó ti gbọdọ jọ máa rí du aa ụlọ ụma wà fi ri wáyà tì ń da tọbarani wà ule la sọláàtì yẹn bìmánà àdúrà náà ni wàlẹ̀ ìsìnkìfàárù lẹ́kùnmá ìmọ̀ wá àforíjì fún àwọn méjèèjì ìmọ̀ wá àforíjì fún àwọn méjèèjì ajẹ́ wípé duawu yóò máa jẹ́ ìtọrọ ọ̀kẹ́ ìtọrọ àgbéga ìtọrọ àmójúkúò wàlẹ̀ ìsìnkìfàárù yóò máa jẹ́ ìwá àforíjì fún àwọn méjèèjì ajẹ́ pé nu ta kọ́kọ́ gbọ́dọ̀ ṣe nìyẹn kì í ṣe pákó ìyànjọ pé ẹ dákọ̀ ẹ má bá ń ṣe báyìí ẹ má bá ń ṣe rárá àwa láti kọ́kọ́ gbé wọ́n lẹ́lẹ́rù ní máa gbé níbi tó ti wúwo wà ìfáàbù àbí ìmà ẹlẹ́kẹta ìfáàbù àbí ìmà òun náà ni ìmọ̀ mú àdéhùn wọn ṣẹ kí làdéhùn tó bá ṣe òun náà làsọ́ọ́lẹ̀ wọn mo fẹ́ ṣe báyìí lágbájá mo fẹ́ ṣe báyìí fún lágbájá yìí ṣe báyìí fún tábà gbọ́ táwọn òbí wa bá sọ bẹ́ẹ̀ kalẹ̀ á gbọ́dọ̀ ṣe dáadáa ibẹ̀ ló fà á làwọn olùmọ̀fin ní ó dọwọ́ gbogbo àwa tọ́lọ́ ń ṣàánú kárí pàǹsà sọ́ọ́lẹ̀ dáadáa àlùwàsíyà mímbà di wàsíyà fi yóò sọ bí a àwùdẹ yìí làwọn olùmọ́ni nínú ta kọ̀kọ́ gbójútó tó kú ò bá sí mọ́ òun náà ní kí làwọn àsọ́lẹ̀ rẹ̀ lẹ́yìn bàtà bá san gbèsè tán àmọ́ ń àwọn àsọ́lẹ̀ yìí ibi tó láǹfààní bí torí pé dáadáa tó lè bá wa tá a lè ṣe kalẹ̀ ni bẹ́ẹ̀ bá wá gbọ́ wípé bàbá ń sọ àsọ́lẹ̀ dáadáa kan ó dáa sọ bẹ́ẹ̀ kalẹ̀ ilé báyìí yàrá báyìí mo fi kalẹ̀ fáwọn ọmọ aláìní ń báyìí ni ẹ máa ṣe tó bá ti jẹ́ pé tó dáa ní àtẹ̀lé torí pé tóbi bá sọ tó bá kù díẹ̀ káàtó tó bá ta kò fún ẹ̀sìn àní tẹ̀lé fàmẹ́nu kọ́fẹ́ ni mùsùn jẹ́nẹ́fẹ́ ni àwọn ìsìnmọ̀ nfa àṣùrà àbẹ̀yìnà tí òbí ẹni tó bá sọ tó ta kò fún ẹ̀sìn àní tẹ̀lé ilé wa o ẹ má bá wọn ṣe mọ́ rárá lókùnbà tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n wọ́n sì jẹ́ wá níwọ̀ alábàgbé ni wọ́n àgbìyànjú láti ṣe dáadáa lórí wọn so àá fẹ́ láti ṣàtúnṣe yẹn tó bá ti takò ń báyìí ẹ wá máa fáwọn èèyàn ní nǹkan mú ẹ máa ṣe bá ẹ ṣayẹyẹ tóbi bá sọ pé ẹ má sì ní iyàrá ni ẹ sì ní sí látẹ̀júwe sọ́jí ọba aláṣọ àwọn àtàbẹ̀ kọjọ àwọn tí a tara wọn jáde mọ́jọ̀wọ́ sọ́n tí à nílé tẹ̀lé tí ó takò fi ẹ̀sìn rẹ̀ yẹn ìyẹn ni wípé a rí pé a change ẹ̀ pé eléyìí ló dá eléyìí ló bófin ẹ̀sìn mu alùwàsóyà agbọ́dọ̀ nípa àmúṣe téèyàn bá ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ dáadáa téèyàn lè ṣe torí pé téèyàn bá ṣe dáadáa yẹn ẹni tí ó máa bá àwọn obìnrin ẹlẹ́ẹ̀kẹta nù ẹ̀ wà ìkìlámù sọ di kí ìmọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ àwọn òbí wa ó dáká ṣe dáadáa sí wọn ká pọ́n wọlé Allahu akbar ẹ wo Islam dínú akhlaq ẹ̀sìn tó jẹ́ wípé kì í rí yẹn mérí pé èmi àtàwọn tó bí mi nìkan tó fi dórí àwọn ọ̀rẹ́ àwọn òbí ẹnìkọ̀ọ̀kan wa a pọ́n wọlé torí pé àbárò ìbírì àdéhùn sọ̀rọ̀ àyẹ̀sílà rọ́júlù wúdà áàlì àbí nínú dáadáa téèyàn lè ṣe òun náà ni kó so mọ́ àwọn olólùfẹ́ bàbá rẹ̀ àwọn òbí ẹ̀. ẹlẹ́kẹ̀rin wọ̀sílà tó rọ ìmì alẹ́ ti rárọ́ ìmàlẹ́kà ìlà mi kìbàlì ìmà ó wá kan ìbí àwọn tí wọ́n ti jọ bí àwọn bàbá wa ìyá wa á mójútó wọn so ẹ má jà torí pé bàbá yẹn ti kú ìyá rẹ ti kú torí ẹ̀ ní ìwà gbolé mọ́ kọ́lá ẹlòmíì lè mọ́ wà lùmọ́ nítorí tiẹ̀ pé àwọn tí wọ́n bí òun òun náà tó bí òun iléyà níbọ̀ abẹ́nú àwọn sàjọṣe mọ́tà òjòba aláyé dáadáa kò sábúrú bí kéèyàn mẹ́rin lọ ilé pé ẹ̀pá àbí ẹran bàbá nì ẹ̀pá ẹ̀dá àwọn èèyàn jẹ́ àwọn ẹ̀gbọ́n wọn kára fún wọn táwọn aṣèjáṣe dáadáa sí wọn àwọn táwọn òbí wọn máa rẹran fún káàánú rẹran fún wọn sílẹ̀ tó rọ̀hìn okùn bíi ó jẹ́ tó pàtàkì lọ́dọ̀ ọba dẹ́dà tábà wọ lọ́wọ́ sọ́ọ̀tì nìṣá Allah subhanahu wa ta'ala ó ń tẹ̀ ìtẹ̀nu ayé àkọ́kọ́ nígbà tó sọ wípé wàtàkù wọ alladhi tasa'aluna bihi wal arham ẹ páyà òun ọlọ́run wal arham àti okùn bí ìyẹn ni pé ó dọwọ́ yín okùn bí àwọn àwọn ni wọ́n ń pè ní ìbátan àwọn ìbátan òbí wa náà ń pè lókùn bí bàbá ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa ẹ̀gbọ́n ìyá wa àbúrò ìyá wa gbogbo àwọn eléyìí àwọn ìbí ni àwọn bàbá bàbá ìyá ìyá àwọn okùnbí ni wasilatu rahim anabi sallallahu alaihi wasallam àṣàlàyé fún àwọn hadith kan náà tó ṣáájú rí wípé nínú tó máa ń fa gbogbo ẹ̀mí tó sì lè jẹ́ kí báńkà ọmọ abẹ́nú sẹ̀mí ayé yẹn òní kéèyàn máa dàkùn bí pọ̀ gẹ́gẹ́ bó ṣe wá náà hadith kan ọ́nìmọ̀ sọ̀rọ̀ talẹni tí yóò wù áyí yóò fi sàtọ̀ láwù fi rìzìkì kí Allah subhanahu wa ta'ala kó gbà láàyè àrìzìkì kó ṣe lólówó kó sàlékún àrìzìkì rẹ̀ wọ̀nyí ń fa alẹ́ òfin asàrí kó tó wá náà náà wà lórí pa dáadáa fàlẹ́yẹsẹ̀ lè rọ́ṣìn ẹni kó lọ́rú ẹni bẹ́ẹ̀ ó máa so okùn ẹbí rẹ̀ kó máa so papọ̀ abẹ́nú àánú rẹ̀ ọlọ́run mọ̀ wa lẹ́ni tí máa jákùn bí o mm. torí inú tó lè múyàn rí bínú ọba abẹ́dà òun náà ní kéèyàn ó já okùn bí torí pé eh, eh, dídùn sílà òun náà ní pátẹ́ẹ̀ ìdákẹ́jì kéèyàn ó so náà ní kó já sotí wọ̀yán kùdú na máa àhàbọ̀ wọ́ òbí ì àyù sọ́là wọ̀yú sílú na ọ̀láyé káwọn mọ̀lọ́kọ̀ ṣèrò aláàánú gbogbo ẹni tí máa ń jákùn bí onírú ẹrú bẹ́ẹ̀ yóò pò fòṣẹ tó bá ṣe láyé abẹ́wà lásùwà náà wà tààlà kó jọ kó mọ́sá yóò sí wa hmm. eléyìí ni sókè tá a fẹ́ sọ fún wa nípa àdéhùn bí olùwàlẹ̀ lẹ́yìn bá dàmọ̀ òtí yìí náà dáadáa tá a lè ṣe fáwọn òbí wa nígbà tí wọn bá sí ma àdìsí thirty six òní ó kàn. حدثنا أحمد بن يونس قال حدثنا أبو بكر عن عاصم عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال ترفع للميت بعد موته درجته فيقول أي رب أي شيء هذه فيقال ولدك استغفر لك na'am hadasana ahmed bin yunus ọ̀kan nínú àwọn àfàwà tí ó kọ́ àfàwà bukhari tó kọ́ wọn tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ wọn ìmọ̀ àdéhìsì ọ̀kan wọn ni wọ́n ní ahmed bin yunus kọ́ọ̀là òun ló sọ wípé hadasana abubakar an asinim an abi saleh an abi hurayra látọ̀dọ̀ abu hurayra kọ́ọ̀là ó sọ pé abu hurayra ló sọ̀rọ̀ yìí àwọn olùmọ́mọ́ fúru àdéhìsì yìí ní ọkùnrin rọ́fẹ̀rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ tá a sọ pé sàábé ló sọ àmọ́ ọ̀rọ̀ yẹn kò lè sàdédé dà sọ ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí sàábé ò lè sàdédé dà sọ tí ò bá jẹ́ wípé ó gbọ́ lẹ́nu ànábọ̀ Muhammad hmm. ẹni torí kíni torí pé tí ọ̀rọ̀ bá ti jẹ́ pé ọ̀rọ̀ tó jẹ́ pé lẹ́yìn sami bá àbẹ̀rẹ̀ àyè kì í ṣe ń tà lè fọ́pọ́ lọ́rùn wàmínà lọ́kọ̀ nínú àwọn pàápàá alámàrí ẹ àyàfi ìmọ̀nà ọ̀rọ̀ ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọba Allah subhanahu wa ta'ala lọ́pàá tó dé pé Abu Hurairah ti sọ wípé turufa wulil mayyiti ba'da mawtihi ma darajatun darajatuhu ó ní wọ́n ṣàgbéga Allahu akbar ọlọ́run mọ́sà bá fáwọn náà ọlọ́run hmm. àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n sì nínú àwọn àbátan wa náà nú ọmọ ẹ̀yà abẹ̀ẹ́nú àánú rẹ̀ ọlọ́run mọ́sàbà àsàlẹ̀kùn dáadáa wọn hmm. bá a foríjì wọn bá àsàlẹ̀kùn àgbéga fáwọn náà onítúrúfà òlè lè mẹ́yìtì dàrájà àtùkù wọn ó ṣàgbéga fẹ́ni tí ò sí mọ́ òkú ẹni dàrájà àtùkù ìpele ipò tó wà. a jẹ́ wípé bá a ṣe ní ipò láyé lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà tá a bá dẹnu sàárè á tó máa bẹnu ẹjọ́ lè tí ó máa bẹnu òpò tó ga síra wọn. àwọn kan sàárè wọn yóò fún wọn pẹ́kípẹ́kí àwọn kan sàárè wọn gbà wọn láàyè níbi tí sàárè yẹn ó ibi tó ju wọn bá dé ni sàárè ó fẹ̀ dé allahumma wasa kọbọrọna allahumma gbogbo àwọn òkú wa àánú Ọlọ́run wa láàyè fún sàárè wọn lọ má jẹ́ sàárè wọn náà bá wa ṣe lábàtà kanú wọn ó ó wá ní fayakul irú òkú yẹn òkú mùmí níbẹ̀ yóò máa sọ pé ayé yàrá ayé àrí ayé sẹ́yìn àrí yìí kí ló fa eléyìí allahu akbar àjẹ́ wípé eléyìí ń ṣe ìfinrinlẹ̀ wípé àṣẹ àdúà àbí dáadáa tí wọ́n bá ṣe lẹ́yìn òkú yóò bá birrul walidaini ba'da mawtihima ẹ jẹ́ ká wo báwo ni àgbéga dáadáa ó ṣe máa bá wa òun náà máa sọ fún wa gbogbo ẹni bá fẹ́ láṣeyọrí láyé àti lálùkìyàmà ẹ ọmọ dáadáa ọmọ dáadáa ṣe dáadáa kalẹ̀ torí pé gbogbo iṣẹ́ tá à ń ṣe láyé yìí ilé tá a kọ́ mọ́tò tá a rà ẹni ẹlẹ́ni yóò jogún ẹ̀ kò ní pẹ́jọ́ ìgbó àmọ́ àwọn kankan wà tẹ́yàn lè ṣe tí ò ní gbó òun náà ọmọ mọ́mìnà kílẹ̀ náà tọ̀gbẹ́lẹ́ ní tó bímọ tó pọ̀ tí ó pọ́n jẹ́ mọ́mìnà àti mọ́mìn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin àwọn ajẹ́ni tí ń kírun wọ́n jẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́. onítàbí bùkátà rẹ̀ ni pé ìjọ mélòó lèyìn ó lò lórí rẹ̀ pátákó náà rẹ̀ ló hundred years ìjọ mélòó lèyìn ó wà lò lábẹ́ rẹ̀ eléyìí tí ó kéré jù nú ìsẹ̀mí mẹ́ta tá a lò ìsẹ̀mí táyé ìlú kéré jù nú thousands of years tá a lò bèlè yìí tá a ti dún wọ̀yọ́mọ̀ ìndàrọ̀ bí ka àlìfẹ́ sánẹ̀tì mímọ̀ ẹ̀sẹ̀ ọdún ní nta ti dúró Allah ní ọjọ́ kan lọ́dọ̀ òun ka àlìfẹ́ sánà dabi one thousand years ni Sawa àti wítẹ̀sẹ̀ tó lo one years lori ilẹ̀ yìí ọgbọ́n òun ni Ti dà sí tí sálẹ̀ dẹ̀ náà tó tiẹ̀ ìyẹn ka wípé ó yẹ ká gbogbo ta ni ìyẹn náà láwọn ò ní gbé bẹ́ẹ̀ wọ́n lè bùn yàn á lè bùn yàn aṣọ aṣọ kọ́nà kan kò sọ́nà ọmọ wo ni òwòsàn lẹ́yìn yàn pé àwọn aṣọ tó ti hold bẹ́ẹ̀ yàrá aṣọ lọ́dọ̀ bá di lọ́la ó ti di ó ti di hold ó ti gbó ó ti di kífà àmọ́ tí ó ṣàgbéga fún wa òní ẹja gbọ́ pé òkú wa máa di àmàlẹ́yìnkà yìí pé ayúṣe in háàbì ì ewo lè yí bolè lẹ́yìn tí wọ́n bolè kẹ́yìn tí wọ́n bá wọn ẹja gbọ́ fọyín kọ́ọ̀lù wọ́n wà sọ fún pé duka Allahu akbar wàlàdùkà ọmọ rẹ ìsàfàràlàkà olùwà àforíjì ọlọ́fun wa. adẹ́pẹ́ ìwà àforíjì Allah subhanahu wa ta'ala tó ní ẹ máa wá àforíjì kò sẹ́ni tó lè mọ ibi òpin déédéé ọlá tí ń bẹ fún ìwà àforíjì fún àti ìrí kọ́kọ́rọ́ kan tó lè sílẹ̀kùn kan téèyàn lè rí sí láyé ìlàbìrì sèkfà yóò bẹ́ẹ̀ bá lè jẹ́ni tó máa ń pọ̀ ní àforíjì kò sí bùkátà rẹ̀ kò sí bàdáwọ̀ ẹ̀ ṣe lè pọ̀ tó sọ́nà ní gbé pọ̀ fún ẹgbẹ́ anábìnú wa mi ó ní wọ̀kúlí tún iná òkè sọ pé ẹ̀yin ìjọ gbogbo tẹ̀ wọ́n lè ṣe ẹgbàgbé rẹ̀ ọlọ́run mi lálàforíjì ọlọ́run tó dá àforíjì rẹ̀ ju ẹ̀ṣẹ̀ yín lọ tẹ́bá lè ṣe yúrísì sàmà alaykum midrara yóò rọ ìkẹ́ fún wa láti sánà abẹ́nú àmọ̀rẹ́ ọlọ kó rọ̀jò kẹ́ kó rọ àánú kó rọ báríkà sọ́mà fáwa náà. wàyùn dídí kó bí amúwáni wà bá ní ajẹ́pẹ́ ìmọ̀ sí astaghfirullah astaghfirullah astaghfirullah ó mọ njẹ́ sábà bíi tẹ́lẹ̀ fi rọ́ bí ó mọ sábà bíi tẹ́lẹ̀ kí èèyàn fi ń pọ̀. sọ́sì ìyẹn torí pé ojúṣe ọba adẹ́dàá ni ìyẹn ló pàtó jẹ́ pé tá a bá dé sí fàárè àwọn olùmọ̀bíà wọn ànábì sallallahu alaihi wasallam kí làbẹ́bí máa ń ṣe fún òkú tá a bá gbé bọ́ọ̀lù fàárè á ti àkọ́kọ́ tí ọkọ̀ ṣe fún nìyẹn ó ní ìṣẹ́kìrú ní àkìlíkún ẹ má ìkú òun bẹ́ẹ̀ ẹ wá àforíjì fúta ní fún ọmọ ìyá yín fa inna wula ana yus'al was'alu was'alu Allah alahu méjì yẹn làwọn olùmọ̀ sọ pé afẹ́ ká wá àti ní fàárè ó lè má ṣàǹfààní àwa ni ó wúlò fún kò lè wúlò fẹ́ni sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa dúró wákàtí kan àwọn ń ṣe wáàsí fún wa mélòó mélòó tẹ́tà ti lọ táwọn èèyàn gbọ́ wáàsí bẹ́ẹ̀ eléyìí tó yẹ ká jáǹfààní rẹ̀ á rí i pé ànábì sallallahu alaihi wasallam ó ní bá rẹ̀ èèyàn ogójì èèyàn ogójì èèyàn tá kírun sókùn mùmí nílá tí wọn ò ṣẹbọ pẹ̀lú ọba rẹ̀dà ọlọ́wọ́ foríjì tó ni wọ́n wá tẹ̀lé wọn tẹ́ wọ́n wá sọ pé Allahumma ghfirlah Allahumma àdúrà méjèèjì la bùkátà àrípàbọ̀rọ̀ àwọn èèyàn ó tẹ̀mọ́ yálé lẹ́nu tábàdé ẹja kasuratu yasin ẹja kasuratu mulk wàkẹ́fọ̀lì sèkfà ṣé àwa la awa tó ọlọ́run ni àbọ́lọ́run tó dá wa ló mọ̀ jù wá ló dá wa àbáwa la tó ànábì wa Muhammad ọlọ́run fẹ́ràn ìtàkùfìrú ni àkèkò ẹ àforíjì fún ọmọ ẹ̀yà yín wọ́n alùwà àmẹ́ni tí ó kọ́kọ́ ṣe tí ó fi dá àǹfààní fún mi ta ni ọmọ wàhálà dúkà tábàwọ̀ ìsìnkú fáàrù yìí kì í wá ṣe pé ìsìnkú bá ta ṣe níbẹ̀rẹ̀ nìkan kì í ṣe ìsìnkú bá ta ṣe níjọ́ kẹta kì í ṣe six five tá a ṣe jọ kẹjọ kì í ṣe six five tá ṣe lẹ́yìn ọdún kan àwọn èèyàn kò ọjọ́ sí pé tó bá di ẹ tó dọdọọdún àmọ́ ṣàdúrà fún yà wa láti gbà yẹn nínú àdúrà ọ̀nà tádùá ọmọ máa fi gbà òun náà ni pé gbogbo àdúrà tí ó bá kọ́kọ́ tọrọ náà kọ́kọ́ tọrọ fáwọn òbí rẹ̀ Allahumma ighfir li walidayya ọlọ́run àwọn obìnrin ẹnì kọ̀ọ̀kan wa masaba àforíjì wọn hmm. àwọn tó ń bẹ láyé bá wa kẹ́wọn kẹta yìí àwọn tó ti lọ masaba àtàmójú kò. rọ́bì fílì wàlìdáyà wàlìmùmínà yawma yaqumul hisab. eléyìí la dún àwọn ànábì ọlọ́run o kò sẹ́ni tó sọ pé ìtọ́rọ àforíjì kì í bá òkú àdúrà kì í bá òkú sẹ́ni tó sọ bẹ́ẹ̀ alukóhánì ṣèṣe kọ́nà mẹ́nu sọ́tù nùhùn rọ́bì gìfìrìlì wàlúwàlì lẹ́yà wàlúmìnì náà wàlúmọ́dàkàrà bẹ̀síà múmìnà wàlúmìnà ọ̀yà ọlọ́run foríṣì mi àtàwọn òbí mi méjèèjì abùkátà rẹ̀ àgbọ̀rọ̀ dádúró àti gbọ́dọ̀ fásikò sí eléyìí ló máa ń tọrọ ẹni lójú ẹni tó sì òkú rẹ̀ sílé gan tí ó ti ẹ̀yà sí kò tí ẹ̀ fojú wò gbogbo àtìgbà tí a bá lọ tẹ́ ni ó sọ pé salamu ya alẹ́ dr minal mu'minina wal mu'minat wọ́n á tún sáájú kú wọn lánàá láàrin kù ẹ̀yìn ti sáájú àwọn náà ń bọ̀ ìyẹn ti sọ̀rọ̀ lọ mẹ́sàlùlá lẹ́kùn wọn lánàá àfíà à ń bẹ ọlọ́ọ̀bà aláàfin yín àtàwa náà àmójúkú àforíjì wọ́n làdùn kẹsẹ́gì fọ́ra lẹ́kì tọ́mọ ẹni ìgbà wa ṣe mú mi nìkan yóò kẹ̀ pé léré ni yóò bá lọ gbà wọn dátékà wọn bá máa gbé bàbá jó ṣẹ́ẹ́rì pàdán òde. naam eléyìí ni pàtàkì kí ọmọ ẹni kó jẹ́ mú mi ní sì lè tọrọ àdúrà fún ni. حدثنا موسى قال حدثنا سلام بن حريث لوري tí bàbá fi ń ṣe lórí dáadáa fáwọn òbí wa tún bá sí mọ́ náà la wà lórí قال قال قال محمد بن سيرين كنا عند أبا هريرة ليلة كنا عند أبي هريرة ليلة كنا عند أبي هريرة ليلة فقال اللهم اغفر لابي هريرة ولأمي ولما استغفر لهما قال لي محمد فنحن نستغفر لهما حتى ندخل في دعوة أبي هريرة abẹ́ ọba aláṣọwárán wa tààlà kó jọ kó fáwọn náà dáadáa ṣe káwọn òbí wọn lè jàǹfààní tí ó pọ̀ lára ẹ wo àdìsí àbúrò dáadáa lọ gba àdìsí wa Muhammad bin Sirin ọ̀kan min kibari tabi'in min kibari tabi'in òun lẹni tó gba àdìsí ó láwọn wà lọ́dọ̀ àbú rírà lálẹ́ ẹjọ́ kan àwọn wà lọ́dọ̀ àbú rírà lálẹ́ ẹjọ́ kan kìí ṣe ẹjọ́ kẹjọ kìí ṣe ẹjọ́ kẹrin kìí ṣe ẹjọ́ kẹta ó ní bàtà wà wà ń bẹ̀ fọkọ́ọ̀là ó lábù rírà wọn sọ pé aláhùnmá egúpẹ́rẹ́lẹ́ àbí òrìrà ọlọ́mbà ń foríjì àbú rírà eléyìí náà afárù ní ìdàmẹ́ ìdà àbí òrìrà wà á sára wù albani afárù albani ní hàdà àbí sùn mẹ́wòkú fún sàhì àbí sìkàtọ́ tó lálàáfíà ni ó ní Abu Hurairah sọ wípé Allahumma fúnlẹ̀ àbí Hurairah ọlọ́run forí jìn Abu Hurairah òun fúnra rẹ̀ ní tọrọ fún rẹ̀ àmọ́ tó fẹ́ kẹ́ ẹ mọ́ tó fẹ́ ṣe ó fẹ́ tọrọ báwo bí rẹ̀ méjèèjì ó ní wàlí ummi ọlọ́run forí jìn mí wálé ummi àti tani àti ìyá mi á ní oṣù gbọdọ̀ à. ẹ kí làbẹ́ mi ló ń sọ rọ́bì gìsìrìlì wàlúwàlì dàyà oṣù gbọdọ̀ wà àbúrò rẹ̀ ni rọ́bì gìfìrì ní wọ́n ní ìyẹn túmọ̀ pé ńgbà tí ìyá rẹ̀ tún sí mọ́ àbúrò rẹ̀ ò dáwọ́ dáadáa yẹn dúró ọ̀pọ̀ pé ìyá rẹ̀ gba ìsìlámù lọ́wọ́ ẹ̀ mẹ́ta gbàgbé láti ìjẹ́ ìdógún tọrọ fún ìyá rẹ lẹ́yìn rẹ kò káwọ́ gbéra wọ́n ní lẹ́kùnmá ọlọ́run pàmì foríjì àbúrò àti gbogbo ẹni tí máa ń wá àforíjì fún àwọn méjèèjì fọ̀nà lẹ́kùnmá o láwọn méjì àwa náà wọn máa tètè tọrọ àforíjì fún àwọn méjèèjì torí pé àwa náà fẹ́ wọnú àdúrà àbò tó láwùjọ àti gbogbo ẹni bá tọrọ fún mi àti ìyá mi ọlọ́ba ń foríjì Allahumma ìfẹ̀lẹ̀ àbí Hurayra wọlé ummi ọlọ́ba foríjì Abu Hurayra àti tani àti ìyá rẹ̀ abẹnú àánú rẹ Ọlọ́run kójọ kójọ àánú ọmọ abẹnú àforíjì kalẹ̀ àgbà ò ṣe dáadáa bá a foríjì àwọn òbí rẹ̀ tó lọ àwọn tí ń bẹ láyé máa ṣàbàkẹ́ wọn kẹta ìwọlá ìpínlẹ̀ jẹ́ ọlọ́ subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk